ربك يا من هو الله الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní tó ṣe pẹ̀lú bákan náà là ń kí ẹ̀yin olùgbọ́ wa òwọ́n káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fìdín eléyìí tí ó máa ń dé sí etí ìwọ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí láàárọ̀ tòní mo tún ti ń bẹ nínú ilé agbára pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlú tèmi mo kì í kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ní àárọ̀ yìí ṣe màá kọ́kọ́ máa fi ìbéèrè wọlé lágbọ́dá oṣù rọ́jàb tí a wà onílọ́jọ́ kọkànlá oṣù rọ́jàb oṣù keje fourteen forty one ah ìjírọ̀ kàlẹ́ndà oṣù rọ́jàb yìí àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ ní pé oṣù àwẹ̀ àwọn arúgbó ni tó sì jẹ́ pé kàńpá òun náà ni wọ́n ṣe láwọn ẹlòmíì làwọn ẹlòmíì ṣe ni o so ìhàwó ni Islam kọ sí i kódà àwọn kan tó ń bẹ láwọn agbègbè kan tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn látìgbà tí rọ́jà bá ti bẹ̀rẹ̀ wọ́n ti kàn ní wọ́n ti ṣe ní kànpá fúnra wọn àtàwọn ẹlòmíì náà tí rọ́jà bá ti bẹ̀rẹ̀ wọ́n gba rọ́jà ṣàbáni tó fi mọ́ rọmọdọ́nù wọ́n wá gbà kanlẹ̀ oṣù mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ wọ́n ní eléyìí ń bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ìhàwọ́ ní Islam kò sí àti pé ṣé gbèdéke àwẹ̀ kan bẹ iye àwẹ̀ téèyàn lè gbà ní pàtó nínú oṣù Rajab bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته دجداج oṣù Rajab ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù méjìlá ilé ìtọ́lọ́ nípa máa bẹ nínú ọdún kọ̀ọ̀kan àwọn oṣù méjèèjìlá ti ń bẹ nínú kàlẹ́ndà ìsìn Islam ọlọ́run bá ní kí mẹ́rin nínú wa kí wọ́n máa jẹ́ oṣù àbọ̀wọ̀ àwọn náà ní oṣù belkaida belhijja almuharram pẹ̀lú Rajab ilé ìta wà nínú rẹ̀ nísìn. àwọn oṣù yìí ọlọ́run sí wọn ní oṣù àbọ̀wọ̀ wípé à ń gbógun lọ bá ni à ń dìtẹ̀ mọ́ra ẹni à ń hùwà pálapàla jíjẹ́ ìwọ rẹ̀ nínú àwọn oṣù yìí ó lágbára ju àwọn oṣù yòókù lọ. bá ti wá jẹ́ oṣù àbọ̀wọ̀ yẹn ẹni tí ṣẹ̀ríyà tó ní ká máa ṣe nínú wọn òun náà la máa ṣe nínú wa níjọba ni ká ṣe nínú wa ọ̀nà àti gbé wọnú rẹ̀ kò sí fẹ́ni kankan ntí sẹ̀rí ọba ti sọ pé ká ṣe ọ̀nà àti gbé wọnú rẹ̀ kò sí fẹ́ni kankan. lápèjúwe a rí oṣù dọ̀lkàìdá ìṣe hajj mbẹ́mbẹ́ ìṣe hajj ti sì ń bẹ nínú oṣù dọ̀lkàìdá kìí ṣe dọ̀lkàìdá ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ láti jọ alákọ̀ọ́kọ́ nínú oṣù ṣọ̀wálì ẹ mọ̀ á lọ bẹ́ẹ̀ kárí dalqaida títí dijọ́ kẹwàá nínú oṣù dalhijja. akramakumullah oṣù muharram anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá wípé kò sí oṣù kan tí kíkẹ́nu rúṣẹ̀sì nínú rẹ̀ lọ́lá bí ìpínyàn bá ṣe nínú oṣù almuharram ṣùgbọ́n oṣù kò sí ìjọsìn kan pàtó eléyìí tí islam tó fi sọrí oṣù rọjab pé káwọn mùsùlùmí ọmọ mójútó tí rọjab bá ti wọlé kò sí àdúrà kan pàtó kò sí náfìlà kan pàtó kò sí ìkẹnuró sẹsìn fọlọ́n kan pàtó eléyìí tẹ̀sìn islam tó ní ká máa ṣe ní oṣù rọjab yìí báyìí àti pé pápá gan sòyàmù rọjab à ń kẹnuró sẹsìn fọlọ́n nínú oṣù rọjab eléyìí tó ti wá di ntí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tẹ́ kí wọ́n mú Rajab mọ́ Sha'ban títí dé Ramadan wọ́n fi láwọn kẹnu rọ́ṣẹ́sì fọlọ́ àdádálẹ̀ lásán ni kò bẹ́ẹ̀ sìn ọlọ́run ọba ọba dọ́gba ìdí tí ọba fi jẹ́ pé ọbẹ̀ sìn ọlọ́run dọ́gba tí gbogbo wa náà bá sì fi jẹ́ ni tí ọgbárùkù tì ọ̀nà ni kó pé ẹ̀rí kan tó múnádóko wá lọ́dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ń fi ń ṣeni lójú kòkòrò pé ní lọ sídìí pé ká máa ṣe rẹ̀ ṣùgbọ́n kò sí. àwọn ìgbà wa wá lóríṣiríṣi lórí ìmá pé ní lọ sídìí ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olùmọ̀ tó nímà nípa ìmá hadith tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn ìgbà wa yìí matinan wa wọ́n rí i pé bákan méjì ni apá kan nínú àwọn ẹgbàá wa tó sọ pé ká máa kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ nínú oṣù rọ́jàbù wọ̀nyí apá kan nínú àgbélẹ̀rọ àgbélẹ̀rọ irọ́ lásán ni tí wọ́n pa má nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a sì mà pé eléyìí ò jẹ́ tuntun ó máa ń ṣẹlẹ̀ láti ìgbà tó ti pẹ́ báwọn aláìní bẹ̀rù ọlọ́run àwọn ẹni tó pàǹtí àti ìdọ̀tí tó kúnú ẹ̀mí àti ọkàn wọn wọn máa ń parọ́ lóríṣiríṣi má nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ ní tí ò sọ. ìdí inú tó fi pàtàkì pé kéèyàn wá mà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tá a fi dá a mà so ìtẹ́jẹ́ pé ẹ má parọ́ nàbí máa máa ó ti sánà fúnra ara rẹ̀ bóun ti ṣe máa bẹnu náà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù. wọn nú ìgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò sí iyèméjì nípa rẹ̀ nínú àwọn as-sahih anábì ni man kadhaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar ẹnì yòówù ọba kpọrọ ma mi lámà má mi kọfọ ara rẹ̀ ṣẹṣà ibi tí ọba gbé nínú náà so àwọn oríṣi kejì nínú àwọn ẹgbà wá yẹn wọ́n jẹ́ àwọn àdéṣe tó jẹ́ pé àwọn tún lẹ ẹsì ti mọ̀ pé láti òfin Ọlọ́run ẹgbà wọ ọba múnádóko kọfẹsẹ̀ rinlẹ̀ kó gún régé àìfi sẹ̀rì á ń bọ̀sibọ̀si páàpọ̀ tọ́ka sí nǹkan kan tá a tẹ̀lé tó tó bá jẹ́ pé bákan méjì ni àwọn ẹgbà wá ìwà rí tó á dé tá tẹ̀bàtì tó jẹ́ pé náà ni a wàá mú létí tá a sọ pé dandan dandan àfi káwa náà máa kópa ń bẹ̀. ètò banilọ́kànjẹ́ púpọ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ lèmáàmù nígbà táwọn ò ní mà nípa báwo làdíìsì ti ṣe máa jẹ́ kó gúnrégé kò gúnrégé. ẹ̀rí pé kí rọ́jàbù rọ́jàbù ń ku ọ̀sẹ̀ kan àti tí rọ́jàbù ó fi parí ẹlòmíràn ò ní gbólóhùn oríṣi mi àbáwọn èèyàn sọ má ju ọlá tí ń bẹ fún kakẹnurónú rọjà ọlá tí ń bẹ fún kásìsù yàmù rọjà gbogbo ẹ tó sì jẹ́ pé ọta kwẹsìn torí ẹni olùmọwá ńlá alḥafiz ibn hajar rahimahullah láti ọjọ́ tó ti pẹ́ inú wọn ti kó tírà kan jọ lórí àwọn àdéhìí wọ̀nyí wọ́n pè ní ntọ́ yanilẹ́nu nípa àwọn àhàdéhìí tó wá nípa kásìsù yàmù rọjà. ntọ́ yanilẹ́nu náà ni pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń gbà àkójọ tán àríkànnù rẹ̀ tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé tó ṣe fi sẹ̀rí. wáyé o tó sì rọ́jà bá wa wọlé tó bá yẹ pé nìkan nínú àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n bá jẹ́ pé ti ní àṣà pé gbogbo ìjọ àtìní àtijọ́ alhamis ó máa fi kẹ́nu rọ́sẹ̀sìn fọlọ́ ní ìbámu pẹ̀lú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí tó ní kó dá dúró nítorí pé rọ́jà bù wọlé gẹ́gbọ̀n ti ṣe ń ṣe bọ̀ láwọn oṣù tó ti síwájú bẹ́ẹ̀ náà ló tún ṣe nínú rọ́jà bù gbà tí pé gbogbo rọ́jà bù lọ dá tó fẹ́ máa ṣe sòyàmù rẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó jẹ́ pé ó ti ní ìtẹ̀lé súnà pé ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan wọ́n máa fi ṣoṣo yá ẹni bá ṣe bẹ́ẹ̀ náà kò ṣẹlọ eléyìí ni nǹkan tá a lè ṣe nínú rọ́jà tó àfi ní jẹ́ pé àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. jazakumullahu khairan ní báyìí ẹ̀yin olùgbọ́ wa ẹ máa láǹfààní láti pè wọlé sórí ètò nọ́mbà tí ẹ máa pè wọlé sí fíìmù abẹ́rẹ́ kan àbí kejì ó náà ní 09051 64 five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní ọ̀nà tó jìnnà réré àti láwọn orílẹ̀-èdè ibòmíì lágbàńlá yé nọ́mbà tẹ́yìn máa pè wọlé sí ni oh eight oh eight three two nine three eight nine six oh eight oh eight three two nine three eight nine six oh eight oh eighty two. 08083293896. 29 38 96 àwa bẹ̀ wá rọ̀ wá àwa tí à ń bẹ nítòsí ẹ dákun ẹ má jà máa pè wọlé sórí nọ́mbà tí a pè fún àwọn tó wà ní jìnnà rírì hùn. hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. olúwaṣẹ́gun ni lásìkò àná. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá ẹnìkan ó ṣèṣì pààyàn nínú ẹ̀sìn Islam àti àbọ̀ àbí kó màmá àpò màmá kẹ́nẹ́ nǹkan tí ó ṣe. alhamdulilayi lọ́dún òfin ọlọ́run ìwọ ni kéèyàn pààyàn kó sì màmá pààyàn kódà kó sì pé ẹni tó màmá pa kì í ṣe mùsùlùmí nítorí pé òfin ọlọ́run ọba ó fi yé wa wípé ẹnikẹ́ni tó bá fi lè pààyàn láì jẹ́ pé onítàn jẹ̀bi kó ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni bíi tẹni tó ṣekú pa gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ẹnikẹ́ni tó bá fi lè ṣekú pààyàn láì jẹ́ pé náà ti jẹ̀bi púpọ̀ náà pa ẹnìkan tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé gbogbo lọ pa ẹni tó bá sì la ẹ̀mí kan tó ì jẹ́ kán pa nípa àbòsí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tó yẹ gbogbo èèyàn lápapọ̀ wáyé o òfin ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá máa má pa àyàn ìdájọ́ rẹ̀ ni pé wọ́n máa má pa àwọn gbére lọ gàrí rẹ̀ ni wọ́n máa jẹ ẹ̀wà àti gàrí lọ́gbọ́ ẹ̀wọ̀n títí dìgbà kan lẹ́ẹ̀kan láàrin wọ́n tún máa fún lẹ́ran adìẹ jẹ wípé tí bá ń bẹ lẹ́wọ̀n gbére o ó ti tó fún èèyàn tó pa kó tó fún lábẹ́ òfin ọlọ́run nítorí pé tá a bá pa ẹni tó pààyàn ìpààyàn ò ní tán lórí ilẹ̀ so tó bá yẹ kí wọ́n máa ń pa ẹni tó pààyàn ẹnikẹ́ni tó náà bá ronú kó wọ́n pààyàn yóò rí i pé rírọ lọ́wọ́ òun ọ̀rọ̀ kò ní lè hùwà burú eléyìí tẹ̀mí rẹ̀ ń rò yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí a pa àwọn èèyàn tá a pè yàn rẹ̀ ní àmọ́mọ́ pa àwọn á sọ tọ̀ àwọn ò fẹ́ pé kí wọ́n pa ọ́ àmọ́ àwọn fẹ́ gba nǹkan tí ó fi tààràn so lábẹ́ òfin ọlọ́run ọ̀sán ọgọ́rùn-ún ràkúnmí ọ̀sán ọgọ́rùn-ún ràkúnmí òfin ọlọ́run tó wá fàyè lẹ̀ wípé ẹni tí èèyàn rẹ̀ pààyàn tí èèyàn ẹni tí wọ́n sì pa tí wọ́n sọ pé lálàgbọ̀n gangan àwọn fẹ́ gbẹ̀san ni so ọ̀tọ̀ sí àwọn èèyàn ẹni tí ọmọ tí wọ́n pààyàn láti pé àwọn fẹ́ ṣàtúnṣe pẹ̀lú àwọn ẹni tí wọ́n pa wọn lọ́mọ lórí wípé àwọn fún wọn ní tí ó tẹ́ wọn lọ́rùn títí tí wọ́n fi sọ pé àwọn jáwọ́ nínú títọrọ pé kí wọ́n pa ẹni tó pọ̀ mọ́ àwọn so àsọyépọ̀ yùn kò wá lòdì wọn wọ́n lè sọ̀rọ̀ lọ sí di ohunkóhun wọ́n lè sọ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún nǹkan làwọn fẹ́ fún wọn bíi ràkúnmí bí àwọn lé bíi bàálù bíi kínní torí pé mi ju gbogbo ẹ̀ lọ. ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn bá ṣèṣì pààyàn òfin ọlọ́run bá wá dá lórí pé ẹni tó bá ṣèṣì pààyàn wọn ní pa ọ wọn ní pa ṣùgbọ́n ṣe ni wọ́n san owó ẹ̀mí ẹni tí wọ́n pa wọn ni ẹni tó pààyàn kọ́ ni ó san àwọn mọ̀lẹ́bí ará ìbátan àtìyé kan àtàlábàṣe rẹ̀ àwọn làwọn ẹni tí ó san ọgọ́rùn-ún ràkúnmí yẹn fún ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ṣèèṣì pa àyàn náà ni ẹni tí èèyàn wá ṣèèṣì pa wá jẹ́ mọ̀lẹ́bí èèyàn téèyàn lẹ́tọ̀ọ́ sáti jogún irú rẹ̀ èèyàn ò ní jogún kankan nínú owó ẹ̀mí tí wọ́n san yàn ṣùgbọ́n yóò jogún nǹkan míì tó yàtọ̀ sówó ẹ̀mí tí wọ́n san nínú dúkìá ẹni tó kù. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah àkú ọjọ́ ó ń kọ yí ibi tí a ti ń pè pápápá. orúkọ mi ìgbà ọjọ́ àtijọ́ láti yá kárí ògùn mọ́tò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí mo sì ń tí bá ń kí òun lọ́wọ́ hmm. téèyàn máa kọjá débẹ̀ téèyàn máa ń kí wọ́n pàtẹ́wọ́ tó lè fi sọ fún yàn. alhamdulilayi tí muslim ti máa ń bá sọ láti lọ àkọ́kọ́ kò tọ́ sí pé kẹ́yìn náà kẹ́ máa sálámà sí nígbà tí máa ń ṣe sọ láti lọ torí pàṣípò tá à ń ṣe sọ láti yẹn àwọn ọmọ ṣeré kìí ṣe ipá ń ṣẹ̀fẹ̀ ńṣe lẹ dúró níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yín ẹ̀ ń bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ àsìkò táwọn àǹbọ̀lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ kò yẹ kẹ́nìkankan kó sẹ́ni tí ó fi mú kọ́kàn wọ́n kúrò nídìí ìbọ́lọ́run ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ tí wọ́n bá sálámà sẹ́ni tí ń ṣe sọ láti lọ pé asalaamu alaykum ṣẹ̀ríà ni ọ̀tọ̀ kọ́ fọwọ́ àbórí dáhùn àmọ́ mùsùlùmí pàtẹ́wọ́ à ń bọ̀sibọ́sí pọ̀ wá pàtẹ́wọ́ nínú sọ́láàtì. asalaamu alaykum ó lè forí sọ wípé mo ti gbọ́ wa alaykum salaam orí lásán ni ọkàn fi dáhùn ó sì lè fọwọ́ dáhùn bó ṣe ṣe asalaamu alaykum yóò sọ̀rọ̀ agbọ́wọ́ rẹ̀ sókè yóò sì dá padà sí orí ọwọ́ rẹ̀ kejì tó gbé láyà eléyìí jẹ́ bó ṣe jẹ́ nínú sunnah nabi sallallahu alayhi wa sallam wọ́n ní a máa dáhùn sálámà bẹ́ẹ̀ àbí ká dá dúró di ẹ̀yìn ìgbà bá parí sọ̀láàtì káwá dáhùn pé wa alaikum salam tàbí ká sọ yìí pé subhanallah kẹ́ni tí ń sálámà sí wa kó lè bá a mọ̀ pé orí sọ̀láàtì là wà àmọ́ tẹ́ni tí ń bẹ lórí sọ̀láàtì bá fi lè lọ dáhùn pín pé wa alaikum salam kọ́ pa sọ̀láàtì eléyìí tí kó tó tún bẹ̀rẹ̀ tóró ti bàjẹ́. Eh, ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tó máa ń wáyé ní sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí húdàn wàbúṣọ̀ ah, tí oṣù yìí yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátidé àbámẹ́ta inshallah bíkọ́tìlá ní òmùwàṣọ central mosque ọjà gbóná ni yóò ti wáyé àkòrí òun náà ń ta ni ọ̀rẹ́ rẹ̀ àṣẹ dr sharafdin gbadebọ̀rọ̀ jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìsànú ajé ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ nẹ́wàásì yóò bẹ̀rẹ̀ bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé lautech aviation of uh, lautech muslim graduate aviation uh, lam, lamga ni wọ́n fẹ́ ṣe àkànṣe ètò kan pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn àbí ká sọ pé umulikoro hospital umulikoro muslim hospital Ògbómọ̀ṣọ́ tó ń bẹ ní iléèwé lẹ́gbẹ̀ẹ́ ilé epo gofas wọ́n fẹ́ ṣe àyẹ̀wò ìlera fún gbogbo èèyàn wọ́n fẹ́ ṣàyẹ̀wò ìlera fún àwọn mùsùlùmí àti gbogbo èèyàn lápapọ̀ pẹ̀lú àtìlẹ́yìn lamga èèyàn lautech muslim graduate Ògbómọ̀ṣọ́ inshàlá wọ́n ṣàyẹ̀wò ìlera fún wa nípa anemia àtàmọ̀sípàkì ganglion àti breast lump tó fi máa wọn àyẹ̀wò míì tó ní ṣe pẹ̀lú kókó ara ọjọ́ sátidé ọjọ́ keje ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kọkànlélógún ni àyẹ̀wò wáyé nígbà tí iṣẹ́ abẹ tí wọ́n yìí ṣe yóò wáyé ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty inshallah aago mẹ́wàá ni àyẹ̀wò yóò sì bẹ̀rẹ̀ àwọn nọ́mbà tí ẹ lè pèrè fún kún o oh zero eight five six oh seven oh six eight eight eight zero eight five six bẹ́ẹ̀ lẹ́tún lè pé oh eight oh three two one six seven five three nine oh eight oh three two one six seven five three nine àti oh seven oh three two six nine oh six two eight oh seven oh three two six nine oh six two eight nọ́mbà àti olè pẹ̀lú ẹ̀ lọ́wọ́ orúkọ yín jẹ́ tí ń pè. ètò ìfòníra jù sẹ́yìn kí ni ìbéèrè yín láti ṣẹ́yìn àwọn ará jìnnà ni a ní kí wọ́n máa pè wọlé sí orí nọ́mbà tí a pè síta ẹ má bínú àwọn tí wọ́n ń bẹ nílẹ̀ òkèèrè rere ni wọ́n ní ẹ lọ́wọ́. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè yìí. ọ àbúrò àwọn àdìlọ sọ̀rọ̀ láti ilé rẹ kàlọjọ. à ń gbọ́ yín kí ni ìbéèrè yín. a kí àwọn bàbá wa. ẹ ṣé o. ẹ̀mí gbígbó fún wọn. àmín. ìbéèrè mi ni ìyàwó àti ìyá ọkọ hmm. wọn jọ sọ ọmọdé ń jà láwọn hmm. fi di pé ìyàwó fi ń yan ìyá ọkọ síbi pé ní mẹ́ta fi ń yọ lẹ́nu mọ̀mọ́ bí hmm. ọkọ wọn ti bẹ̀rẹ̀ kẹ́ni yóò sì lẹ́yìn àkọ́kọ́. ẹlẹ́kejì náà wípé bẹ́ẹ̀ àwa bá ní àwọn ọmọ wẹrẹ bí àwọn ọmọdé méjì ọmọdé mẹ́ta wọn a máa dá wa láwọn tá a bá ń ṣe ìṣọ̀lá sí lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń sáré gbáwájú màmú níbi kí wọ́n ká ìṣẹ́ta tẹ́lẹ̀ àwọn ọmọ yẹn sì ní àlè tí wọ́n bóyá yálà sọ́ọ̀bù ní àdúgbò hmm. tí ò sí ẹnì kankan tí ó dùn sí wọn àwọn náà sì fẹ́ máa jàǹfààní láti yẹn báwo la fẹ́ máa ṣe pẹ̀lú àwọn ọmọ wa wẹ́rẹ́ yẹn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ yìí fún bàbá wa. alhamdulilayi ẹni tí ìyàwó rẹ̀ àti màmá rẹ̀ tí wọ́n bá ń jà hmm. yóò gbìyànjú láti ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì nítorí pé o lè tutorí ìyàwó kò ṣàìdásíyà rẹ̀ o lè tutorí ìyá rẹ̀ kò ṣàìdá sí ìyàwó rẹ̀ èèyàn ti ń bẹ láàrin arẹwà méjì tó ìyàwó èèyàn èèyàn fi yé ikọ́ gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ àti ìmáṣe àpọ́nlé fún ìyá èèyàn nítorí pé ìyá náà lọ́sàbí èèyàn sáyé téèyàn fi ń bẹ téèyàn ti wá fi di ẹni tó láǹfààní láti dẹni tó ń fẹ́ yàwó nítorí tẹ́lẹ̀ yìí báyìí ìyàwó ọgbọ́dọ̀ mọ̀ pé ìyá ọkọ òun ẹni tó ń gbọ́dọ̀ panlé ni ẹni tó ń gbọ́dọ̀ ṣe dáadáa sí ni òun ò sì gbọ́dọ̀ jẹ́ sábàbí tí àìgbọ́ra ẹni yé tó fi wá ṣẹlẹ̀ láàrin ọkọ òun àti ìyá rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ èèyàn tún ṣe fi yé ìyá rẹ̀ náà bíbá wo ló ti ṣe léṣeéṣe wípé kó wọn bímọ láì jẹ́ kó níyàwó nítorí pé ìyàwó náà náà sá bímọ fún un torí pọ̀lọpọ̀ nínú àwọn ìyá kọ náà ó ṣeé ṣe kọjá pé àwọn náà fẹ́ẹ́ rí ìyàwó ọmọ wọn máa bá jẹ wọn máa bá jorogún wọn ti ṣe pé ìyàwó ọkọ kan náà jọ nìyí ipò màmá lẹ́yìn wà fún ọkọ ipò màmá lẹ́wà fún ìyàwó rẹ̀ ẹ fira yín sáyọ̀wọ̀ kó má bàa jẹ́ pé ọmọ tí ń bẹ ọmọ yín ẹ wàá jọ máa gbé ara yín a'udhu billahi minash shaitani rajim kí ló lé débi ọkọ àti ìyàwó ọmọ wọn wọ jàkadì jàkadì ńlá tó fi débi pé èyí tó ń kan wọn ló fi dórí aláìlẹ́kọ̀ọ́ burúkú sí níyàwó so ọkọ ìwọ gbìyànjú láàrin yẹn láti ṣàtúnṣe tó bá ṣeé ṣe ó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí màmá rẹ̀ máa gbé ọ̀tọ̀ níbi tí wàá tìyàwó rẹ̀ náà sì máa gbé so yóò ti da púpọ̀ jù nítorí pé ẹ̀ ń bá ń jọ ń gbókèrè síra yín iyì yẹn yọ pọ̀ ju kọjá pójú kan náà lẹ̀ ń gbé lọ gbàmí àṣejù àwọn ẹ̀yọkọ́ máa ń pọ̀ níbi pé ọmọ tí ò fẹ́ tó jẹ́ pé ẹnu máa tì láti lè sọ̀rọ̀ wọ́n fi dẹni tó sí lẹ́nu wọ́n á sọ̀rọ̀ sí ọkọ rẹ̀ sakasaka wọ́n á pé ìyọkọ mọ̀ lọ túgbà ilẹ̀ wò ilẹ̀ tún jẹ lánàá ìwòlẹ̀ mu lánàá àà aláṣejù aláṣejù kì í sọ máa dọkọ a'udhu so wọ́n yẹ kí ìyá wọ́n mú ara wọn wọ́n sì máa ṣe dáadáa ìyàwó náà tó dájú náà ni pé obìnrin míì náà fẹ́ rí ọkọ kò fẹ́ rí àbí kó jẹ́ pé ẹ̀ríkà lómi ní sọ́mà afẹ́fẹ́ yóò máa bèrè pé sẹ́ níyà ṣe ọ̀pá ẹ̀ ọkọ ni ọ̀pá ẹ̀ ọkọ sí ẹni tí ó bá níyà ni wọ́n fẹ́ fẹ́ torí kó lè bá a mú má bẹ́ ọ̀daràn so torí délé ẹja bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ọkọ ọlọ́run bọ́ kọ́ máa ṣe láàrin tí ó fi lè tún àárín yẹn ṣe. so ìbéèrè ẹlẹ́kejì ẹ ní àwọn ọmọ wẹ́wẹ́ tó bá kọ́ aṣọ mọ́ṣáláṣí wọn máa ń dàwọ̀ èèyàn láàmú àti fẹ́ fi wọ́n lẹ̀ torí pé alákòlàhálì islam ọkọ pé kẹ́ ẹ má àwọn ọmọ kéékèèké wá sí mọ́ṣáláṣí hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ mójútó wọn ẹnikẹ́ni tó bá mọ ọmọ wá sí mọ́ṣáláṣí ọ gbọ́dọ̀ mójútó ẹ má ti torí pé ẹ mọ ọmọ wá sí mọ́ṣáláṣí kẹ́ ẹ fi wá fa ìdíwọ́ fáwọn èèyàn míì tí wọ́n wá sí lọ kọ́ má bàa jẹ́ pé ibi tá a ti fẹ́ gbalada ibẹ̀ náà láti mọ kẹsẹ̀. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá nílẹ̀ òkèèrè rere nọ́mbà àti ẹlẹ́mọ̀ pé wọlé sí rè 0808329 3896 àwọn èèyàn tí ń pè láti ilẹ̀ òkèrè ṣùgbọ́n ẹ má bínú àsìkò tí ẹ̀ ń pè lọ wọ́n ń dá àwọn ìbéèrè mi lọ́wọ́ náà ní oh eight oh eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ẹ lè máa pè wọlé nù máa fi béèrè béèrè yín hello. wàhálà sàlámù ní sàlámù orúkọ yín. orúkọ mi ni alájí latif láti ìdájọ́ ní ìgbọ́mọ̀tọ́. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè kan fẹ́ lórí ṣe àpá àwọn kan ṣe ẹni tó bá ní ti pààyàn yóò táwọn àwọn èèyàn ìlú ọ̀sánwó táwọn èèyàn ọ̀bá lówó tó ń san kọ́. tọ àti bọ. ọlọ́kùnrin làhálù àwọn náà ni wọ́n san tí bá ní wọ́n ṣiṣẹ́ rẹ̀ wọ́n wà wá. o oh nine o oh five one six four five four three eight nọ́mbà tí olùjábí nù èyí àwọn ìpè látilẹ̀ òkèrè tí ń rán bàbá yìí ẹ lọ́wọ́ ó sì wá ń tira wọn. aleykum salaam alhamdulilayi orúkọ yín ẹ ṣe o. lọ́wọ́ jà sọ̀pọ̀ rẹ̀. kí ni ìbéèrè yín màmá. ìyá jàlá ní sọ́lá la tó fi owó dégbò mọ́tò. kí ni ìbéèrè yín. ẹ dákun béèrè mo fẹ́ lọ́wọ́ bàbá wa ni pé. ìyá ẹ lọ́wọ́. ẹ lọ orúkọ yín bíi jẹ́ sí ń pè yí o. sẹ́sìn mi láti ìlú láti ìlú Kìkì oh nine oh five one six four five four three eight hello. asalaamualeykum salaam. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín. ìlànà ìlú ìṣẹ́ dàtọ̀ rẹ̀ nìkan ní. kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ bí nípa mi fẹ́ béèrè alákọ̀ọ́kọ́ ni pé kí ni àwọn nǹkan tó lè ba inú jimá yẹn tó. Hmm. ẹlẹ́kejì ni pé yẹn bá aládùúgbò táwọn wéṣọ aláìsí yẹn tó hmm. tó bá ń sáré sí yẹn hmm. àwọn ọmọ kan lọ́jọ́ tó dàda ni wọ́n pé wọ́n lè kan ara èèyàn. ẹlẹ́kẹta ni pé owó tí èèyàn bá rí ṣe àbí nǹkan ní tèèyàn bá rí ṣe pé o kí ni àwọn wọ̀ sí ilé aṣọ lórí ẹ̀ nǹkan téèyàn lè mú àti nǹkan téèyàn lè mú. alhamdulilayi sọláàtù jùmọ̀ nítorí máa ń bàjẹ́ náà ni tó máa ń ba àwọn sọláàtù yòókù jẹ́ láwọn àlàyé tẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ bí kéèyàn jẹun bí kéèyàn mú nǹkan lórí sọláà bí kéèyàn só lórí sọláà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àlékún wa wà fún sọláàtù jùmọ̀ ó wá nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wa sallam pípé tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ tó ń sọ̀rọ̀ tó ń pariwo lásìkò tí ìmáàmù bá kó tó bá lọ pípé dákẹ́já gbọ́rọ̀ anábì ní faqad laghawta ó ti sọ̀sọ́kúsọ nínú rìwáyà kan la jumu'ata lak jùmọ̀ ò jùmọ̀ eléyìí túmọ̀ sí pé ewu ńlá ń bẹ lórí ká máa sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń ṣe kútúbà ewu ńlá sì tún bẹ lórí ẹni tó fẹ́ kọ̀ fún ni láti sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ṣe kútúbà ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn èèyàn míì ni pé tẹ́yìn bá dé lẹ́yìn ìgbà tán ti parí kútúbà tó ṣe pé sọ láti lè bá ẹ̀ bá kútúbà ajẹ́ pé ẹ̀ bá jùmọ̀ànù nítorí pé kútúbà náà rákà méjì ló dúró fún kò rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè bá rákà méjèèjì lẹ́yìn imam ó ti bá sọ láti jùmọ̀à nítorí pé tó bá pé rákà kan lẹ́ bá bá ẹyọ̀kan ṣoṣo náà lẹ́sẹ̀ kù. àkàràmọ̀kùnmọ̀lá nínú báwọn èèyàn ti ṣe kẹsàn kún láwùjọ wa òun náà ní ká máa pẹ́ láti dé júmọ̀ àlọ́jọ́ júmọ̀ à nítorí pé ẹ̀sìn tiwa lélẹ́yìn ẹni tí ò bá sì ti mójú tẹ̀sìn nítorí dájú ni pé kò ní kàn kankan kún nínú ìgbésí ayé rẹ̀. akramakumullah ìbéèrè tẹ́tún wá sí nípa pé àwọn ọmọdé máa ń sáré sí yín wọ́n máa kì yín káàbọ̀ ládùúgbò ẹlòmíì sì lè jẹ́ dàda nù ọ́ ṣé tí dàda bá forí kàn yín kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ so irun dada ti ń bẹ lórí ọ lọ́mọ tó lọ́mọ tó fà tó ń fi dada láìsí irun ọ so irun dada ò kìí ṣẹ̀gbin tó fẹ́ gbin yí ọ lára bí ìgbẹ́ kìí ṣẹ̀gbin tó dá lè pè bí ìtọ̀ tó fi wá lọ́ọ́ máa fọṣọ rẹ so wáyé kínníkínní táwọn òbí náà fi irun lẹ̀ lórí ọmọ sí ti fi ń di dada kí lòbí fẹ́ fi irun sílẹ̀ lórí ọmọ sí pé kó di dada ọlá ò ní bẹ́ẹ̀ so kíkálukú ọtọ́jú irun rẹ̀ Nabi nàbìsọ̀lá àti lànfìyà fi gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mbà fún irun ọtọ́jú irun rẹ̀ torí ẹ òbí ọ̀gbọ́dọ̀ máa wo ọmọ ọmọ níran tó fi wá di dàda máa lórí sòun àti èèyàn sọ́ọ̀bù kí wọ́n fẹ́ máa fi irun ṣe dàda sí tó máa kó dọ̀tí jọ sórí. so wọ́n ní bákan náà kí làwọn lè rí i àti pé kí ni àwọn ò ṣe nípa táwọn bá rí i gbogbo tó bá ti lówó lórí tó sì jẹ́ nǹkan pàtàkì téèyàn bá rí i èèyàn gbọ́dọ̀ mú àyàfi pẹ̀lú ẹ̀mí wípé òun ò ní mú kóun ó lò fúnra òun òun máa fi wẹ́ lọ ni sèyàn máa fi wẹ́lọ̀ ẹ máa fi wẹ́lọ̀ títí ọdún kan tọ́lọ̀ ń bá ní kẹrẹ́ ni tó ní ẹ fi nǹkan lé lọ tẹ̀bá rẹ̀ ni tó ní tó bá fi pọ́dún kan nǹkan tẹ́ rí hin yẹn islam gbà pé ẹ lè lo podi tiyín ṣùgbọ́n tó bá yẹ pé mẹ́kà àbí madina la bá ti rí nǹkan yìí eléyìn ò lè di tèèyàn láéláé èèyàn máa fi wẹ́lọ̀ títí láéláé ni. hello hello ó ń kọ ibi tí ẹ ti ń pè. àbí ìjọ ń sọ̀rọ̀ onígbòbí látọ̀ yẹn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ṣé dandan ni kí èèyàn wọ ìwẹ̀ jímọ̀ kó tó lọ jímọ̀. <laughs> alhamdulilayi ìbéèrè tó ṣe nítumọ̀ wọ́n ní sí dandan ni ká wẹ̀wẹ̀ jùmọ̀ ká lọ sí jùmọ̀ apá islam wọ́n ní dandan ni èèyàn gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ sọ àwọn tó pọ̀ jù wọ́n sọ pé kì í ṣe dandan eléyìí la faramọ́ pípé kì í ṣe ni kéèyàn wẹ̀wẹ̀ jùmọ̀ ká máa fẹsùn wa ká máa fi gbẹ́sẹ̀ ká máa fi ṣeré. hello. Láàrín àlékún. Àríkùn Sọlá Ìwọ̀n Sọlá, màmá ẹ̀ka òkúta. Ìyá ìṣẹ̀lẹ̀ ọlọ́padà wọlé. Kí ni ìbéèrè yín màmá? Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìyàwó tí wọ́n fẹ́, lóyún hmm. ṣe ń fẹ́ yàwó hmm. dáadáa. Hmm. Àtọkọ àtìyàwó. Kí ni ṣèrí àtó lè fẹ́lẹ̀ látọkọ àtìyàwó tí wọ́n sọ pé àwọn ò fẹ́ra wọn mọ́? Orígun wo wọ́n lè dé kí wọ́n fi lè jọ yàgò fúnra wọn? Ìbéèrè ni. Alhamdulillah, ìwọ̀ fún òun náà ní ìgbà fún ìyàwó lè ṣẹ́kù lọ́dọ̀ ọkọ títí dọjọ́ kú lópin ìgbà tó bá ṣe pé ìgbé wọn ó bá wọn lára mu kò síbi tẹ́nìkan nínú wọn tó ti sú ẹnìkejì pàápàá jùlọ kọ tọkọ bá ti sọ pé ìyàwó òun ọtàn lọ́rùn wọn jọ máa bẹ títí dọjọ́ kú ni ìlàkalẹ̀ àlàkalẹ̀ ẹ̀sìn Islam sì dá lórí wípé tọkùnrin bá ti fẹ́ obìnrin kí wọn jọ máa bẹ títí dọjọ́ kú ni àyàfi tó bá ṣe pé ìgbé wọn wọ̀ máa ọ̀kan nínú wọn ti fẹ́ di fìtínà fẹ́ni kejì pákáleke ti pọ̀ jù láàrin wọn ọkọ wa rí i pé kò sí ọ̀nà àbáyọ àfi kó wọn kọ̀ sílẹ̀ ṣẹ̀rí àgbà pé kọ́ kọ̀ sílẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ó ní àwọn àdí tó múnádóko láti fi kọ̀ obìnrin yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí obìnrin náà ni tóbìnrin bá rí i pé ìbágbépọ̀ òun pẹ̀lú ọkùnrin yìí ti sú òun àti pé pàápàá gan tó ń bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ òun ò ní sáláì máa ṣẹlọ̀ nítorí tiẹ̀ òun ò sì fẹ́ ṣẹlọ̀ so obìnrin náà tọkàn ọba wa kọ́lẹ̀ ṣẹ̀rí àgbàpò lè bọ̀ dànù ṣẹ̀rí àgbàpò lè bọ̀ dànù ṣùgbọ́n o tó bá wá ṣẹlẹ̀ yìí pé bóyá ọkọ àti màmá mùsùlùmí tẹ́lẹ̀ òjijì lọ́ba lòun ṣe ìsìláàmù wọn so tí wọ́n bá pe àkíyèsí rẹ̀ kó padà sí ìsìláàmù ó lòun ní padà sí má ìyàwó sì jẹ́ mùsùlùmá automatically lábẹ́ òfin ọlọ́run ìyàwó gbọ́dọ̀ kú lọ́dọ̀ rẹ̀ kọjá ìyàwó rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí kíyàwó náà ti jẹ́ mùsùlùmá kọ́ wà lọ́dọ̀ ọkọ tó jẹ́ mùsùlùmí kọ́ wá dìde lọ́jọ́ kan lójijì kó òun ṣe islam mọ́ òun ti kọ́ òun ṣe má àwọn apàkíyèsí rẹ̀ padà síbi ẹ̀sìn islam kí ọ̀rọ̀ rẹ̀ kó lè bàa jọra wọn kọ́ máa lọ bí ti ṣe ń lọ tẹ́lẹ̀ ó lóun ní padà síbi ẹ̀sìn islam máa ń tò ó ti parí ó ti parí nù sọ irú eléyìí náà ọkọ náà lè dànù nítorí pé òfin ọlọ́run ọbọ̀ gbà kó náà dirú rẹ̀ mú ọlọ́run ní wala tumsiku bi'asamil kawafir ẹ má dèrò wọn mú ẹni tó lòun ṣe islam mọ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. hello. hello. ó kọ ibi tí ẹ ti ń pè ìbéèrè yín. àbíbò sọ̀rọ̀ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí mùsùlùmí bá fẹ́ ẹlẹ́sìn Ṣàngó tó wá di wípé obìnrin yẹn tó wá tún lọ di ẹ̀sìn bàbá rẹ̀ lọ́dọọdún tí ẹ bá ń fi àpọ̀jù ẹbọ yẹn hmm. kí ni sẹ̀rí àtọ́fà pẹ̀lú ẹ̀. alhamdulilayi wọn ní kí ni ìdájọ́ kí mùsùlùmí fẹ́ obìnrin tó jẹ́ lẹ́sìn Ṣàngó lẹ́yìn ìgbà táwọn tó fẹ́ tán ó sì tún ṣẹ̀sìn Ṣàngó rẹ̀ lọ àkọ́kọ́ ètò kọ́kọ́ ṣàṣìṣe láti pilẹ̀ ẹ̀sìn sẹ́lọ̀n ní ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tẹ́ gbọ́dọ̀ tọrọ àforíjì níbẹ̀ ìsìláàmù gbà kẹfẹ́ lẹ́sìn Ṣàngó ẹnikẹ́ni tí ì ti ṣe mùsùlùmí lóbìnrin ìsìláàmù ọgbà kẹfẹ́ àyàfi tó bá jẹ́ pé ń ṣe ẹ̀sìn yahudi àbẹ́sìn àwọn ànàsọ́ra yahudi àwọn làwọn tí wọ́n máa ṣẹ̀sìn tiwọn lọ́jọ́ sátidé àwọn ànàsọ́ra làwọn tí fẹ̀sìn tiwọn sọ́jọ́ sọ́ndé àwọn eléyìí nìkan lọ́lọ́ngbà pẹ̀lú ìfẹ́ àmẹ́sìn ṣàgbó ẹ̀sìn ọya ẹ̀sìn orò ẹ̀sìn eégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ò fẹ́ nínú àwọn obìnrin tó bá jẹ́ lẹ́sìn kan nínú àwọn ẹ̀sìn ẹ lọ́run salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ ibi tí a ti ń pè. mama james ló ń pè láti wàgbà. kí ni ìbéèrè yín mama james. ìbéèrè mi ni lọ́dọ̀ àfáà wípé mo ní orogún ọjẹ́ mùsùlùmí tó ó wá ní ẹ̀sìn ó ní àjọyọ̀ kan tó fẹ́ ṣe nínú mọ́sálásí lè wàá mú bòrò lọ́wọ́ láti fi borí mi ǹjẹ́ ẹ̀tọ́ mi wọlé sínú mọ́sálásí alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí ẹ̀yà àfẹni tó bá jẹ́ mùsùlùmí mọ́ṣáláṣí ìsílẹ̀ àjọyọ̀ mọ́ṣáláṣí ìsílẹ̀ get together eré ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe látàrí pé àwọn èèyàn gbẹ́sìn yìí láwùjọ wa ẹ rí i pé kàkà kan lọ gba ibi tí wọ́n ti ṣàjọyọ̀ àwọn event center ti wà káàkiri tó jẹ́ pé o lè gba olówó pọ́kú wà ètò sì wọn owó kan náà wà àwọn pápá ìṣeré àwọn iléèwé gbogbo náà tún wà àwọn asopọ̀ àfi àjọyọ̀ kan sínú mọ́ṣáláṣí látètè kọ́kọ́ sí kò sáàyè fẹ́lẹ́ yìí yàtọ̀ sílẹ̀ yìí islam gbà wípé kí gbogbo èèyàn kàn máa wọnú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ àtẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ mùsùlùmí kìí ṣe pé ẹni tó jẹ́ mùsùlùmí fẹ́ wọ mọ́ṣáláṣí nítorí pé ó fẹ́ gbọ́ àlàyé nípa ẹ̀sìn islam kóun náà tiẹ̀ fi lè bá a di mùsùlùmí kìí ṣe pé ó fẹ́ wọnú mọ́ṣáláṣí nítorí pé àwọn kan ń rú lójú nípa ẹni tó lóun ṣe lẹ́sìn wọn á gbọ́ pé àwọn mùsùlùmí ń takò nǹkan yẹn òun fẹ́ wá gbọ́ àlàyé rẹ̀ lọ́dọ̀ wọn yékéyéké so kì í ṣe nítorí àwọn nǹkan báwọn àfẹ́ pín amálà àfẹ́ pín fùfú àfẹ́ pín sàmù nínú mọ́ṣáláṣí wà ní gbogbo yẹn wọ́n máa tìtorí ẹ̀wọ̀ mọ́ṣáláṣí ẹni tó bá fà èrú rẹ̀ lẹ̀ ọ̀sẹ̀ lọ. hello. salaamaleykum. aleykum salaam. ìbéèrè tí mo fẹ́ bẹ́ẹ̀ ẹ máa ẹ máa fi sí ẹ máa fi sóde nítorí pé tẹ bá ti fi gbogbo orú nǹkan yẹn sínú mọ́ṣáláṣí kò sí tàbí ṣùgbọ́n gbogbo yẹn náà ni ọmọ ọwọ́ bẹ̀ hmm. ẹ̀yin náà lẹ sì ṣe sábàbí rẹ̀ hmm. àìmọye tí jáná bá ń bẹ lára ẹ̀ hmm. àìmọye tí nǹkan sùn jáde lára ẹ̀ so lóríṣiríṣi àwọn òdòdó hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín ìbéèrè yín. a ti àmọ̀ sí ọ̀rẹ́ láti ṣe bọ̀. kí ni ìbéèrè yín? ẹ dákun fẹ́ béèrè pé ìyàwó àti ọkọ tí kò gbọ́ra wọn yé hmm. látàrí pé ọkọ ní òun fẹ́ kó mọ kiri ọjà hmm. òun fẹ́ kó mọ lọ sàrí òun fẹ́ kó mọ lo gáàbù hmm. tí àyàwó bẹ́ẹ̀ wà gbọ́ tọkọ wájú dára náà fún fún òun tí òun ti kọra wọn lẹ̀ tí àwọn yẹn wà lọ láàrin ọdún kan ipò ló lè dà tọkọ fi lè jáwèé fún àbí tó fi lè parí ìjà tí ó ti ṣàkóso yẹn sọ lórí rẹ̀. alhamdulilayi eléyìí wọn àṣà yorùbá ni pé sọ fún mi sọ nínú kíyàwó jẹ́yàwó àbí kó sì má jẹ́yàwó sọ tọkọ bá wọn kó máa nídìí rẹ̀ níyàwó yóò máa bẹ pẹ̀lú ẹ̀ tó bá ti nídìí ẹ̀ níyàwó túlẹ̀ jí kọ́ máa lọ tiẹ̀ torí pé Islam ó kó ṣe gbogbo àwọn nǹkan tó lè fa tó lè fa àwọn àbàjẹ́ ó ṣe léèwọ̀ nítorí pé obìnrin lélẹ́yìn ní ìṣẹ́ ti mọ ọkùnrin ọ wà lọ́dọ̀ tiẹ̀ ọ wá ní kó yẹ̀bá fún ọ ọ wá kan níta gbogbo ń tọ́ bá rí kóbìnrin yóò ṣe lábẹ́ pé wọ́n ló ní kẹ́ fúnra yín díẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá ń ṣe ranù tó bá ń ṣe èrègbè tó ń ṣe zina ìwọ náà fara kásá nínú ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ìwọ lè di dayo nítorí pé kí ni dayo ńlẹni tó mọ̀ pé àwọn ṣe zina tó sì gbẹnu lọ lórí ẹ̀ so eléyìí yóò sì ṣe sábàbí kéèyàn má ra ìjà náà wọ̀ lẹ́yìn náà obìnrin kí ni tá a tún fẹ́ gbà nínú ìgbésí ayé wa ṣé bá fẹ́ ṣẹ̀sìn ká fi wà lẹ́jà náà ni àwa sọ yìí pé àní gbọ́ àní gbà òfin ọlọ́run tó ṣe báyìí tó ṣe báyìí ọlọ́run tún gbé wa kú ọkọ rere ọkọ gidi ọkọ dáadáa tí ó fẹ́ ká máa ṣẹlọ́n àwọn á sọ pé ọgbọ ah, ẹ̀sìn tó lọ́ọ́lọ́gba bíbí bí o bá ṣe sọ náà ẹ̀sìn tó lọ́ọ́lọ́gba ewu lẹ̀sìn tó lọ́ọ́gba ìsìláàmù tọ́lọ́run fi máa nàbì sọ̀rọ̀ bá àdìsílẹ̀ nígbà tí wọ́n fẹ́ tẹ̀lé hmm. à ń sì àfa àjàkújàkú kan náà tí wọ́n máa rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí. bàmà hmm. ní ẹ̀rọ ni ẹgbọ́rọ̀ ó ti lọ gbá hmm. kínní kan mẹ́sì. tó ń torí délé ọlọ́run fi ọ ó sọ́nsẹ́ làwa náà fẹ́ jẹ́ ní àbólówó <laughs> so ẹni tó ní kó máa lọ tààlí nǹkan ọmọ ṣe gbá kọ ọmọ ṣàwò ẹni tó dájú náà ní pé tó bá dáṣọ fọ́ọ̀mù òun náà ni wọ́n pa láró ẹni tó ní kọ ọmọ ṣiṣẹ́ òun náà ni wọ́n mọ kówó fún ọ kọ́ mọ kówó fún ọ ńgbà náà wàá fẹjọ́ rẹ̀ sùn. hello ẹ̀yà hello. òun náà ni wọ́n mọ kówó fún ọ kọ́ hello Asalaamualeykum tibẹ. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Asalaamualeykum tibẹ. À ń gbọ́ yín yékéyéké wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ó kọ yín. Ìyá láti ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń pè ṣùgbọ́n à ń gbọ́ wọn àwọn òbó wa dáadáa. Bàbá àlè. Wa aleykum o. Bàbá àjà mi ló ń Mm. tó ti gbà fóun ó sí islam bí mm-hmm. wọ́n ti ń practice islam yẹn mm-hmm. ó wá yá wá tó padà sí yẹ̀ sí bàbá rẹ̀ tó mm-hmm. ti bímọ fún yẹn. gbẹ́gí ni dẹ́sẹ̀ sí àbí ọ̀dà àti ọ̀yí. alhamdulilayi ẹlẹ́fẹ́ ẹlẹ́sìn nasara ó sì gbà pọ̀ wọn sí islam ó gbà pọ̀ wọn sí islam ajá kókò tí ì di mùsùlùmí. Mm so wọ́n ti lọ́ọ́ yẹ kó jẹ́ pé ẹfẹ́ lẹ́sìn náà sọ́ra ó di mùsùlùmí ó tún wá lòun ṣe ìsìláàmù mà so ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó lòun ò ṣe ìsìláàmù mà òfin ọlọ́run bá ní kò sí ní tó lè mú yín tún jọ máa bẹ mọ́ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ṣùgbọ́n gbàdúrà náà bá ṣe lófin pẹ̀lú ìfẹ́ nasraniya ọlọ́run sọ pé májẹ̀mú rẹ̀ ni kò di mùsùlùmí o so ṣùgbọ́n dáadáa dáadáa tí ń bá ń rí lọ́dọ̀ yín ó lè mú kó di mùsùlùmí náà lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká máa fi tó ra létí pé wá sí ìta gbangba ilé tí wọ́n wáyé ní sátidé kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí húdán wabúṣọ̀ tí oṣù yìí yóò sì wáyé ní ọ̀la ọjọ́ sátidé àbámẹ́ta ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà agbónídéédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ akoriwa àsìmẹ́ta ní ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àṣeyìí Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ inṣàlá ẹ jẹ́ kí a sọ fáwọn tí wọ́n ò bá gbọ́ láwa tá a bá gbọ́ ká sọ fáwọn tí wọ́n ò bá gbọ́ pé wáàsí náà yóò wáyé kí á dìjọ jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye eléyìí tí a gbọ́ tí ó sì wá láǹfààní láyé bí àti ní ọ̀la lè kí a bákan náà umulekoro muslim hospital Ògbómọ̀ṣọ́ tó ń bẹ ní ilé ewé lẹ́gbẹ̀ẹ́ ilé kògbófà Ògbómọ̀ṣọ́ wá ń tẹ́ pẹpẹ ètò àyẹ̀wò ìlera pẹ̀lú àtìlẹ́yìn lautech muslim graduate Ògbómọ̀ṣọ́ lamga wọ́n máa ṣe àyẹ̀wò ìlera fún wa nípa hernia ìpàkì ganglion breast lump àti àwọn kó àti àwọn kókó ara míì náà pẹ̀lú ògùn ọlọ́run àyẹ̀wò máa wáyé ní sátidé ọjọ́ keje èyí ọlọ́la bẹ́ẹ̀ ni ó tún wáyé ní ọjọ́ kẹ̀ńlá àti ọjọ́ kọkànlélógún oṣù kẹta twenty twenty bàkàtà bíà ọjọ́ tí iṣẹ́ abẹ́wò àmọ́ wáyé fún àwọn àyẹ̀wò tí wọ́n bá ti ṣe fún yín yìí òun náà ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty inshàlá agogo mẹ́wàá òwúrọ̀ yìí náà ni àyẹ̀wò sì wáyé nọ́mbà tẹ̀lé máa pè sí rèé fún ohunkóhun síwájú sí oh seven oh six eight eight eight zero eight five six o oh seven o oh six eight eight eight zero eight five six àti o eight o oh three two one six seven five three nine o eight o three two one six seven five three nine àti o seven o three two six nine o six two eight o seven o three two six nine o six seven two eight o six two eight ah, àyẹ̀wò yìí wà fún gbogbo mùsùlùmí pátápátá àti àwọn ẹlòmíì náà tí wọ́n tún ṣe mùsùlùmí. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa àbá àbàjú mi kọ́ láti sábó ní káwọn. kí ni ìbéèrè yín pápápá ní sábó níbo. ìbéèrè tí mo ní ní nígbà àpá ni pé àwọn tí wọ́n ń pera wọn kò sì ní wọ́n lọ ọ̀dọ̀ àwọn àwọn tí wọ́n ń pọ́n ló ní ní orí ètò àpáta ọ̀gbọ́nmi ẹ̀sán. na sábó níbo lẹ ti ń pè sábó nílùú o. ní sábó ní kárà. kárà tọ ah, mo rò pé gbọ́ ìbéèrè wọn ni pé àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí táwọn náà sọlọ máa ń lọ sí orí òkè tí wọ́n lọ sọ pé àwọn ń gba omi ìwòsàn kan àbí omi ìyè kan wípé kí ni ìdájọ́ tí ẹ̀sìn islam sọ nípa wọn. ó yẹ e, mùsùlùmí tó ń lọ síbòmí yàtọ̀ sí mọ́ṣáláṣí mọ́ àfi téèyàn bá fẹ́ ṣe islam. hello. ó kọ́ yín ibi tí ẹ ti ń pè. tàbílì ló sọ̀rọ̀ láti ṣáàbù. kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé ẹ̀ lẹ́yìn sẹ́ni kan máa kú bẹ́ẹ̀ tó máa ṣèkù síta hmm. ṣé láàrin ibi tí wọ́n ṣèkù sí yẹn àwọn yàrá tó wà bẹ́ẹ̀ kábà tí o léyìn lérun àbí kan tí ìgbìmọ̀ lè lérun. àwọn kan ní pé òfin ọlọ́run bá ọgbà kẹ́ máa sìnkú sílé ẹlẹ́ẹ̀kejì ni pé tí òkú tí wọ́n sin sílé tẹ̀yìn ń gbé tí ọ̀rá ti sí lágbọ́n ibi tẹ̀ ń kọjú sí láti sílọ̀n kò sí wàhálà mẹ́. hello kámúbèrè lè ka ìkàjì ẹ̀ ó kọ́ yín. Àyíṣẹ́ Mùsùlùmí àwọn ọ̀ṣùnṣùlá ó kọ́ yín. Imam Nọ̀rẹ́ Ìkàrò láti gbé oṣù ayé. Kí ni ìbéèrè yín Imam pàápàá? Àmín. Ìbéèrè tí wọ́n wá dé lọ kùtà, obìnrin hmm. tí ọkọ ẹ̀ bá kùtà. Hmm. Tọmọ tóbìnrin náà sì kéré jọjọ ní ọjọ́ orí. Hmm. So ìwọ́n bí tí ọkọ ẹ̀ wá kú tí ọba ní ọkọ mi sọ lẹ́tọ̀ọ́ láti máa yí ọkọ yẹn wá sílẹ̀ lókùtà tó yẹ pé òṣù ló kú àmọ́ wá ní àníyàn tí kò ọ̀nà fi ọkọ̀ mi ọkọ̀ mi tó bá fẹ́ yẹn tó lẹ́tọ̀ọ́ nínú Islam láti máa tó kọ́kọ́ yẹn kọ́ wá sọmọ létí ọkọ rẹ̀ tó pẹ́ títí yẹn láti wọ́n jọ wá wá wá máa wá wá sílẹ̀. alhamdulilayi tó bá jẹ́ kóbìnrin yẹn ń lọ́ bá jogún lé yẹn àtọ̀hún àtàwọn ọmọ rẹ̀ àbọ̀ náà bá ní yàrá kan méjì tó jogún nínú ilé yẹn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹni tó kú yẹn sọ ẹ̀tọ́ rẹ̀ ní wípé ilé tó tiẹ̀ tó bá lọ́kọ míì kún àtọkọ rẹ̀ jọ gbé bẹ̀ ní ìbámu pẹ̀lú òfin tọ́lọ́ bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin wo náà ni lòun á gbádùn wọn á jẹ́ pé wọ́n fẹ́ lọ́ọ́ máa kó tóbìnrin lọ sílé obìnrin ni wọ́n fẹ́ máa gbé ni so obìnrin òun kọ́ ni máa pèsè ibùgbé fọkùnrin ọkùnrin ni ó pèsè ibùgbé fún gbàtọ́kọ tí ẹ ti kú yìí kò sáyè láti rí i pé bóyá gbàtọ́ wa lọ́kọ míì yọ́ọ́ mọ̀ wá mọ́kùnrin míì wàá máa gbé bíi pẹ̀lú rẹ̀ ilé ọkọ tó bá fẹ́ nìsín lòun kò lọ ilé tó ti níbi ilé rẹ̀ náà ni ṣùgbọ́n kì í wá ṣe pé ọkọ ọmọ wa gbé pẹ̀lú obìnrin nílé tọ́jẹ́ tóbìnrin lẹ́nu àṣà àwọn yorùbá ni àṣàkáṣà náà tẹ̀ ní yorùbá gan náà lára àwọn náà rí pàṣàkáṣà ni nítorí pé aláìlérò ti lọlé àná lọ rí kú sí nígbà tí èèyàn á jẹ́ pé ilé obìnrin ni wọ́n fẹ́ máa gbé ìwọ fẹ́ kọ́lé kalẹ̀ tóbìnrin ọ̀ máa bọ̀ gbé ẹni àgbàlagbà tí máa ń sunlé àná rẹ̀ bí ìgbà tó ṣe pórí àkìtì náà ní sùn tó ń torí ẹrú obìnrin yẹn tó dáa jù òun náà ní kó má jẹ́ pé kí ọmọ ọmọkùnrin wa gbé ilé tó jogún lọ́dọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ torí pé ọkọ ló máa ń pèsè ibùgbé fóbìnrin kì í sobìnrin ló máa ń pèsè ibùgbé fọkùnrin. naam jazakumullahu khairan ah, inshàlá ah, ọjọ́ mẹ́jọ ni ọ̀tún ètò tí a kò ní àlefíìkì fìdí nìyí yóò tún dáa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kí ọba wa san wọ́n ní ẹ̀sùn lórí láyé bí àti ní ọ̀la àlìkíyàmà ọ̀làdùn níbelò ní ọkọ̀ tèmi ọjọ́ mẹ́jọ yìí náà ní kẹ́ ká tún pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mò ń dágbére fún wa wípé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.